lyrics ti yí mi lórí kẹsẹrí máa kọ sílẹ̀ ìwọ tó bá ní pépà dọ́tà sáyékù máa kọ sílẹ̀ báwọn kan ṣe súnmọ́ orin bẹ́ẹ̀ làwọn kan ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ìwọ títàn fi lọ̀ mí ti pọ̀ jù ọlọ́run má kọ̀ sílẹ̀ wáṣẹ́ kiri wáṣẹ́ kiri láti Benin dòdò ṣe nígbà tí mo tún ríṣẹ́ wọn béèrè pé ṣé mo ní ilẹ̀ ilẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ ṣé mi tí mo fọ ilẹ̀ ṣé mi tí mo fọ ilẹ̀ náà ni mo tún fẹ́ ra ilẹ̀ nísìnyìí tí mo fi ara tí mo fi gbé bọ́dì tí bá dẹ̀ ti gbé bọ́dì wà láàyè kan ṣe bọ́dì.